tọ́ra àwọn ọmọ kọ́ ọmọbìnrin yẹn ní ìwé àgàgà nípa ìmọ̀ ìṣirò. wọ́n láwọn ń rí nínú ìwà àyà àwọn wípé ọfẹ́ káwọn ọfẹ́ ọmọbìnrin yẹn ṣùgbọ́n àwọn ọba ọmọbìnrin yẹn ṣeré àáfẹ́ra ẹni kó nídìí káwọn ó kọ̀ níṣẹ́ káwọn kọ̀ níṣẹ́ kó dẹ̀ lọ́ọ́lé wọn wọ́n ah, lọ sí pé àwọn máa pé lágbájá àṣẹ àtètè lọ́ba àwọn sọ́wọ́ tí a ṣiṣẹ́ tán náà nu ọ̀kan sì rò ní ọ̀sẹ̀ màá sì ni wọ́n láwọn ò màá sì ó ṣe mọ̀ ọ́n sì ó ti lọ ilé wọn. débi wípé ńgbà táwọn mú ìyàwó àwọn wálé tó wá yọjú sí màmá àwọn wọn ní ah, pé ńgbà tó sì lọ ilé wọn tán jọ́nà wọn ní màmá àwọn pé ah, ń ṣe àmọ̀ pé bẹ́ẹ̀ ń lọ́ọ́ báyọ̀ ọmọbìnrin mo sì aláìkí ẹ̀ dáadáa ìyẹn ọmọ ará àdúgbò yẹn tọ́jọ́ ọmọ àdúgbò wọn làwọn ní a ah, ṣe dandan ni kí mari kí wọn afárá àdúgbò ni ah, màmí ẹ mọ́rọ̀ kúrò ń bẹ́ jèrè wọn ni ah, ọdẹ kò burú wọn mọ̀ pé bá a ní ẹyin tó mú wáyé náà dà bàbá ti jẹ́ pé bó ti fẹ́ nu ọ̀dà ọmọ ìlú wa ni wọn náà sọ wọn ni ngbọ̀lẹ́ wàá lọ rẹ̀ yọjú wọn ni ìmọ̀mọ́ àwọn ò lòdì sí rárárárárá ọkàn wu màmá àwọn táwọn bá tiẹ̀ lè fẹ́ ọmọ tàdúgbò yẹn ni ṣùgbọ́n ìfẹ́ tọmọ tàdúgbò kò wá sáwọn lọ́kàn bíi kájọ ṣeré kankan ṣó fẹ́ ó fẹ́ káwọn kọ ní mathematics àwọn akọ ẹni tó bá need nípa ẹ̀kọ́ àwọn akọ but mama àwọn ti ń àtàchì eh, ọ̀rẹ́ mọ́ pé kífẹ́ ó wà níbẹ̀ àwọn làwọn màmí ẹ má ṣèyàn o rárá o mo kàn kọ́ ń ṣẹ́ ni o pé pé kò sí wàhálà ẹ̀yin ọmọ ọ̀sìn bá ṣe pé ọmọ dáadáa sì lè yí náà ó sì fáyìn ṣùgbọ́n màmí ẹ̀ má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn wọ́n ní bá ṣe gbó gbé màmá àwọn ní ọkàn kúrò lórí bí wọ́n fojú sí àwọn ọ̀jọ́ náà bá bẹ̀ lọ. wọ́n ní láàrin wípé àwọn wá ń màmá àwọn ti wá ń àwọn ti ń fún màmá àwọn ní audience ah, pé after all ah, mo máa ń ṣọ̀nù tí o máa ń ṣe pé àwọn bá sì níyà láyé àwọn sìkì àti gbóúnjẹ sẹ́nu gan àti dáná gan àti lọ wẹ̀ gan ó dọ̀ràn ọmọ ti lọ admission ti lọ school ìyàwó wà lẹ́yìn odi pé ah, but ti yá ìwé ọ̀rọ̀ mà ni pé after all kí ni ó lè ń bi kó resign wọ́n ní ló ti á pé ìyá àwọn ń sọ̀rọ̀ lọ bí ọmọbìnrin ìjọ sí ọmọ tí mo tí mo tí tó wù mí tó dáa bí egbin ọmọ tó dáa bí ní dísìn dísìn dísìn ilé ọkọ tó wà gan-an kò tí ì rọmọ bí ń bẹ̀ bóyọ́dọ̀ rẹ ni gbogbo ọmọ rẹ wà tó tó tó sì nífẹ̀ẹ́ rẹ ọ̀lọ́ ọbẹ̀ tó ní ọ̀fẹ́ nǹkan kọ́mọ̀ọ́sì lọ́dọ̀ rẹ ni ibi ọba wa kọ́mọ̀ọ́sì tó ọba wa fẹ́ kan wa fẹ́ kan ẹ̀ẹ́ dísìn dísìn nísìnyìí ilé wọn ló sì wà torí ìgbà tí tán ti àárí pé kíláà wa wá dé ẹ bó ti ilé ọkọ ló pé ó níṣòro ọmọ bíbí bọ́ bá yọ́dọ̀ rẹ ni gbogbo ọmọ tí ó ní ìsìn lọ́wọ́ ní ìsìn ìkànnbí kan fún ọ ọ̀rọ̀ takú sẹ́yìn sẹ́yìn sí ẹ̀yìn odi ṣé kí lọ wá kúkú afẹ́sẹ́ wá o kò lè jọmọ kan ilé mi ṣẹ̀sìn mọ̀ obìnrin yóò ṣe bẹ́ẹ̀. ọmọ adáwà nù lé ponyẹkẹ ponyẹkẹ ponyẹkẹ irú kàtìkàtì wọ́nranwọ̀nran wà wá nù àbúrò rẹ kìnní ọmọ rẹ di márùn àbúrò rẹ kìnní ọmọ rẹ di mẹ́rin àbúrò rẹ kìnní ọ̀rẹ́ mi yóò yẹ ká. láì ya jẹ lójú láì ṣe pé ọba jẹ lọmọkùnrin èmi ọmọ ọmọ sì fẹ́ o kọ́ ya kọ́ ya fi sínú èrò. wọ́n ní màmá àwọn ọjà wọn sinmi. wọ́n lójú orí àwọn kà báyìí o. wọ́n ló ti lé lọ́dún mẹ́ta báyìí tí màmá àwọn ti wá ń fi ń kọrin. ṣé o sì wá ní gbọ́rọ̀ mi rò náà? ọ ọ ọ sàṣì àdákẹ́ náà ni ọ sàṣì dákẹ́ ó ti fún nǹkan ó ti fún ọ ní nǹkan jẹ ni wọ́n ní ìyá àwọn ọ̀já wọn sì mí látọ̀dún kẹta sísìn eh. wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta làwọn wà báyìí nínú oṣù àkọ́kọ́ ọdún tá a wà yìí iná ni àwọn pé ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta mọ́kàndínlọ́gọ́ta fifty nine. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. tó ṣe pé níwòyí january ọdún tó ń bọ̀ àwọn rọra fòdó sí i ó fòdó sí iwájú sixty yóò wá di six zero sixty years. pẹ̀lú ọkọ ẹni. wọ́n ní wòye ọdún tí ń bọ̀ yẹn gangan ìyàwó àwọn táwọn yìí náà yóò pé fifty seven. chief commander ẹ ṣe àdúpẹ́ a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́ ẹ. wọ́n ní kíni káwọn ò ṣe. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ọkọ wẹ́ ọ̀rọ̀ ya àwọn ń gbọ́n àwọn lọ́kàn. a ò gbọ́dọ̀. àwọn gan wà ń rí tara àwọn ń rò. àti sixty táwọn ń kànlẹ̀kùn ẹ̀ náà báyìí ń sìn. yóò bí ẹni lórí àdáwà super. ọkọ ò lè ṣe yẹn. ó mà yí kọ̀ kọ̀ wálé. òbí ò lè ṣe yẹn àmọ́ ká lọ rántí pé. kọ̀ wálé. ọkọ lè kọ́ ni wọn ló ṣe bóun ti fẹ́ òun ṣáà ti fẹ́ òun ṣáà ti fẹ́ rí táyà òun ṣáà ti fẹ́ rí táyà gbogbo máa bọ̀ nílé máa bọ̀ nílé òun ṣáà ti fẹ́ rí táyà. wọ́n ní ṣe ń gbọ́ ọba tó rí táyà náà làwọn ó tó tún pé méjì lábẹ́ ilé wọ́n ní sáwọn ọmọ ọ̀sìn tán bá ti lọ wọ́n bá ti lọ admission tán lọ kàwé ṣe ẹ̀rù fẹ́ padà sábẹ́ pẹ́rẹ́ǹtì wọn mọ́ ni. ní sọ bọ́yọ́ ọmọbìnrin ni àbọ̀mọkùnrin ni ọmọ kọ́ bá yé ìyàwó wọn bóyá ń gbọ́ wa ń bi tọ́ wà. ṣùgbọ́n bọ̀dá orí tọ́ lọ́rọ̀ àwọn ń gbọ́ wa kété kété kété. gbogbo ń táyà fi gbà wọ́n mọ̀ràn náà wọ́n tẹ́tí gbọ́. arákùnrin yìí ni àwọn dẹ́kun oríta kò yé mi mọ́ ọmọ tí lọ admission ó ti lọ kàwé ṣáwọn fẹ́ sọ pé àwọn ò lè expect kó parí nílé ìwé kó ó sì tiẹ̀ ó ti ń serve gan lọ́wọ́ àwọn ò lè expect kó serve tán kó tó wá padà sábẹ́ àwọn náà God forbid ọlọ́run má jẹ́ àárí. arábìnrin yìí sì ní gbàwó lókù tóun ó rìtáyà ọgbọ́n ti fẹ́ rìtáyà ẹgbẹ́ òun ti fẹ́ rìtáyà. ìyá mi ìyá wọ́n ní sọ́wọ́ ọdún tí ń bọ̀ ní ó rìtáyà ni àbọ̀dún tó tẹ̀lé àbọ̀fẹ́ jẹ́ pọ́fẹ́ rìtáyà lọ́dún yìí pé bẹ́ẹ̀ yàn bá ń tan àwọn sáwọn ó tún máa tanra àwọn wọ́n ló tiẹ̀ ti fijọ́ kan pé àwọn rí pé dúró ná lọ́dọ̀ àwọn ló wálé ni wọ́n ló wálé mm, wọ́n ló wálé ọdún ọdún ti èsìn wọ́n wálé ọdún December wọ́n wá gbalífù ẹ̀ sí àkókò yẹn wọ́n náà wà ń sọ wípé ó yẹ kó àlejò tí wọ́n bá àwọn obìnrin lóṣooṣù yẹn ó yẹ kó ká kò ṣe wọ́n náà sì mọ̀ pé kò mara pamọ́ kó máa ṣe kó máa sọ tàbí káwọn máa mọ̀ páwọn gan máa mọ̀ wọ́n náà tiẹ̀ wá mọ tí wọ́n tiẹ̀ wá dúró ah, àlejò ẹ̀ ò wá o àbẹ́ òtíṣẹ́ kó tó wálé ni wálé ni kẹ́ni tọ́tẹ́lẹ̀ yìí ó ti lọ tipẹ́tipẹ́ àlejò tó ti palẹ̀ ẹrù ara rẹ̀ mọ́ tó ti lọ ìyẹn ni kó ti wọ menopause. wọ́n náà ní ẹ̀ẹ́n ò sọ kí ló fẹ́ ṣe fún sọ kí n ti yẹ pẹ̀lú èyàn ibi bùkátà tó bẹ́ẹ̀ wọ́n náà rò nínú ara àwọn pé bàálù tó ti fò làwọn ń juwọ́ sí o ti wọ menopause wọ́n nígbà yẹn làwọn wà ń wà ṣẹ̀ṣẹ̀ wà ń rí i rò pé sọ̀rọ̀ màmí ṣé kò ní ṣe mi lára báyìí pátápátá mọ̀ tìrẹ̀lẹ̀ yányán ọmọ lóun tó ti wọ mẹ́lópọ́ọ̀sì kọ̀mọ̀ tó ṣe mẹ́sìsì mọ́ nǹkan mọ̀dé. ìbàdàn sani lẹ́rọ lu. ẹ wò ó àpíà ìbàdàn nílé olúyọ̀lé o ọmọ ajẹ̀gbín yó ọmọ àfikàrà ń fọ́ọ̀rì mu ìbàdàn ìlú òjò ìlú àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀wọ́ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi ìjà ibẹ̀ náà nílé orin challenge ibẹ̀ náà nìkan ní fresh fm wà ó ní challenge nílùú ìbàdàn fresh one zero five point nine ètò múlẹ́rọ́ ní bá fẹ́fẹ́ sọ̀rẹ́ ẹ̀ ṣe ń ṣe ara ẹ̀ jọ̀ọ́ á ti tẹ̀yàn mélòó tẹ́ ṣe ara ẹ̀ fún. arákùnrin sílé sínà wá ọ̀rọ̀ yìí ti wá di tó wúwo bí irin lọ́kàn wọn ọ̀rẹ́ ni bá ó wọn làwọn sì ti máa ń gbé ètò múlẹ́rọ́ lé ní ọdún mẹ́rin ẹni sọ tipẹ́ tó bá ní táyé ètò múlẹ́rọ́ wà Fresh FM. àmọ́ tipẹ́ twenty fifteen international brother. ìletò omúlérò ti wà lórí afẹ́fẹ́ ó ti kúrò lọ́mọ àná ó ti ń tolé tipẹ́tipẹ́ ó ti ń tòlú tipẹ́tipẹ́ ó ti ń to àwùjọ tipẹ́tipẹ́ yóò tó tiyín náà ọmọdé tí ẹ bò mára má bí aṣọ ni ẹ bá ní dá sí ti ọ̀nkú yìí o ẹ bá ní dá ti bọ̀dá orí yìí o at fifty nine ọmọ kan oṣù lóòótọ́ ọlọ́mọ kan kò ń kí ló bí ṣùgbọ́n ẹ wá wo ìlànà tí wọ́n fi afẹ́ dúró lórí ọmọ kan. wọ́n ní sẹ́lẹ̀ àwọn ò tí ì sú ah, mo nílé ẹ̀yìn èṣù wọn ni àǹtí ọ̀run bọ̀dá orí ẹ̀yìn lẹ̀ ń sọ̀rọ̀ báyìí. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ìyàwó wẹ́dọ̀ bí. àwòrí ní ilé ọkùnrin oṣù náà. bí òbí lè ṣe èmi náà níṣẹ́ bí menopause ni menopause lè padà kick start náà ó pause ni èèyàn ṣẹ̀ṣẹ̀ ń play orin lọ tí ó sì pause yẹ. ìyàwó lè kọ́ ni. bí a bá ń sọ̀rọ̀ gan gbà ẹ̀ lè pause ọ̀rọ̀ tó ń sọ kó fi ṣe nǹkan míì kó tún padà <laughs> menopause a ní menopause mọ́mì menopause ní ẹ ṣe mọ́mì o ọrùn lèmi o ọ̀rọ̀ rèé o. ìyá ń sọ fún wọn wípé ọmọbìnrin ìjọ́sí ilé bàbá ẹ̀ náà ló kúkú darí sí ngbà tó pé òun níṣòro ọmọ níbi ọ wà ó sì dá a lọ́mọbìnrin ó sì ṣẹ́jú sí ọmọ fojú sọ fún ọmọ fẹsẹ̀ sọ fún ọ gbogbo àpẹẹrẹ ni mo fún ọ nígbà náà lọ́hùn ò pé mọtímọ́tìsì ọkàn ń kọ́ mọ́ ọ sí ni ní ìsinyìí ṣé bàbá wa ṣe pé kínní bóyá ọ̀dọ̀ rẹ lọmọ rẹ wà ní tá ń mọ̀ wọ́n ní báwo bí ò tiẹ̀ ṣe yẹn sóbìnrin tán ṣùgbọ́n bọ̀tí kìíní káwọn wá ṣe. ìyá ni o. ọ̀rọ̀ zero eight zero three two three two ten fifty nine. ọ̀rọ̀ rẹ̀ o zero eight zero seven seven seven seven ten fifty nine. ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ òkèèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. ọwọ́ mi dàgbà màmá tó bí mi sáyé kára àwọn yín tẹ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gbójú òpó orílẹ̀‐èdè wa nàìjíríà wọlé o ẹ̀yin tẹ́ sì wà nílẹ̀ òkèrè ojú òpó yín ni ẹ tọ̀ ẹ jáde òkè lọ́hùn kápolówó ọjà mọ̀ ń bọ̀ ẹ máa múra lẹ̀. Uncle Dentist, in be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Ẹ̀hẹ́n, ó dà ìyáàfin, àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an? Ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni? Bẹ́ẹ̀ni, dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. Bẹ́ẹ̀ni, ó máa ń pẹ́ gan-an ni dókítà. Ẹ̀hẹ́n, ó yé mi. <laughs> Dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí? dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkàn yín ti kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fever. Ah. bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fever. tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lo síìmù Glow tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ́wẹ́kẹ̀ dìgbà tó bá wù yí. àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà tí wọ́n bá ra káàdì. ẹ kàn sí Glow World tó bá súnmọ́ ẹ̀yìn jù tàbáwọn Glow Unlimited. Baálé mi, nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. Bẹ́ẹ̀ni o, bàbá Júnior ọ̀rẹ́ mi náà sọ fún mi, ó ní kò dáa kí obìnrin bímọ léraléra, ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. Fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn, ó sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètòsọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun oyún àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba Denmark. uncle dentist wetin be cavities and how colgate take dey protect my teeth from cavities Say e dey use comfort? no dear na hole for teeth dey cause most tooth pain wey be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confirm formula go help keep natural calcium inside our teeth wey go protect them from tooth decay time don reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate locks calcium in yes cavities now, the Nigerian Dental Association, they recommend Colgate. Ibadan Kini so Fresh FM Nibadan. Hello, sir. Ẹ káàárọ̀, sir. ẹ káàárọ̀ o. yes sir orúkọ yín bọ̀lẹ̀ tí ń dá sẹ́tọ̀. alhaji akin akindele láti spain ló ń sọ̀rọ̀ o. o alhaji ẹ kú ọjọ́ mẹ́ta sà. ọjọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ láàárọ̀ yìí ó lágbára díẹ̀. Hmm. advice mi fọkùnrin yẹn ni wípé kó má dàrẹ láàmú. kó kún fún àdúrà hmm. ọlọ́mọ kan ó kúrò ní kí ló bí hmm. you understand me at sixty tó bá lóun tó fẹ́ lọ bímọ a b'o fẹ́ fẹ́ yà wò ó kàn máa fúnra ẹ̀ wà lánìí àyàfi tó bá yẹ kó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ responsible father. Hmm. yes at sixty ṣé wàá tọ́mọ náà so ó dẹ̀ kéré jù tọ́lọ́ bá bá gbà fún ẹ bá kájẹ̀ ní fifteen years lọ́mọ bá bá jẹ́ footballer ó jẹ́ fifteen years ẹ́ eh? ìgbà tó bá pé kò lọ tó bá pé kinní kọ́ wá sí tọmọ for the next twenty years Hmm. so o kò fìrẹ̀ lọ́kàn balẹ̀ nǹkan tí mo kàn lè advice ẹ̀ tó bá yẹ pé tíyàwó ẹ̀ bá lò wò wá mọ́ pátápátá look for obìnrin tó bá jẹ́ bíi widow tẹ́jọ máa máa ṣeré pọ̀ tẹ́jọ máa máa bára yín sọ̀rọ̀ pọ̀ companionship ló need o need ọmọ ọmọ this time around. companionship ló need. companionship ló need. ẹni tẹ́jọ máa máa sọ̀rọ̀ tẹ́jọ máa ṣe you understand my point bẹ́ẹ̀ tó bá tún lọ wá obìnrin kan nísìn ó tún fẹ́ lọ fẹ́ àwọn tó jọmọ bímọ àmín àtàn fúnra ẹ̀ ní headache ni alihamdulilayi mo bá yọ wípé at least ó níṣẹ́ lọ́wọ́ so ọlọ́run dẹ̀ fún nílé kékeré tó rọra gbé is okay companionship ni kó look for ó fẹ́ lọ fẹ́yàwó kan kó tún máa bímọ ọlọ́mọ kan kó lọ́mọ kó wí kó fàdúrà sí ọlọ́run bá dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ó má tún fún rẹ̀ problem ẹ sà ẹ sà ẹ má ti lọ alájí ẹ tó bá nídìí companionship ts ní bóyá bíi widow gan ni ṣàǹpé kì í ṣe gbogbo widow ọlọ́mọdé àfinú dúdú sopó kì í ṣe gbogbo widow ló ti tó widow kò tó widow tọ́yẹ́ lẹ́yìn òun tọ́ba wá ṣe pé tí bàbá ò sì yéé mọ̀ ṣe ìfọ ṣe kínní tọ́ ju wẹ́mú ńkọ́. mo understand mo understand nǹkan tẹ́ ń sọ kì í ṣe gbogbo widow ni widow agreed you understand me but kò fojú sílẹ̀ irresponsible àyíntẹ́ ah. lọ́rọ̀ ara wọn jọ máa yíra wọn yàtọ̀ àtúlò ń lọ ilé ọmọ kan ní ìsìn lọ bí a tó wá fẹ́ bẹ̀rẹ̀ eh, ṣe tó wá fẹ́ sọ̀rọ̀ èdè responsible father a ti sọ pé òun bímọ kan ní age of sixty mm-hmm. a máa bá a máa máa fà lọ a máa fà lọ a máa fà lọ. kọ́sà wẹ́ni tí wọ́n jọ máa pakuru mọ́ kó o jó dáadáa. wọ́n jọ máa pakuru mọ́ tẹ́jọ́ máa máa ṣe láìpẹ́ yín. aláàjì ní àgbẹ̀yàwó kan bímọ kan ní kínní. <laughs> ọ̀dà ẹ̀rọ sà. ẹ <laughs> Ah, àwọn èèyàn kan gbọ́ slangi mi wọ́n gbọ́ slangi mi jùjùjù ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ dr olùtayọ̀ falẹ́tì. èmi mọ̀ rè é obìnrin ké sí. ẹ mọ ọmọ mi kọ́ mi dárí àjàyí látòkè bọ́lá. mo ti mọ. ẹ rà mọ. ẹ rà sàn. torí màǹtí máa tàn fún dádì ẹ náà ní wípé wọ́n máa faradà ah. wọ́n náà kọ́dẹ̀ máa bẹ mọ̀mọ́ ọmọ kan tí wọ́n bí yóò dìgbà fún wọn kankan ní ti ọmọ náà àmín náà àwọn náà ṣe mistake kan. ok ẹ jẹ́ àgbọ̀. Hmm, wọ́n ṣe mistake ibi tí ìyàwó wọn wà ó yẹ káwọn náà lọ́bẹ̀ lọ́mọ dáná bẹ̀. ká lọ mọ dáná hmm. fún hmm, ká lọ mọ ká lọ sí ẹwìrì. kò sí tó burú kò sí tó burú bẹ́ẹ̀ ìfẹ́ ni sábà lọ sọ̀rọ̀ lọ́mọ dáná pọ́sì kọ́nà òun ṣe jù bó ṣe wà yìí lọ. wọ́n máa lọ lùlù lọ́hùn-ún gbàrún ní hmm. máa bọ̀ǹdé máa bọ̀ǹdé máa kò sí tó bí àtàwọn lọ sọ́hùn ọlọ́mọ hmm. dáná lọ́hùn hmm. ohun tó ṣẹlẹ̀ yóò ní bó ṣe rí omi ìrọ̀ wọn káńsá lòmí o ìrọ̀ o ó dà ẹ ṣé ó dà ẹ ṣé àbíà ṣe náà ń jẹ ní kọmídédárì Àjàyí ń wí. hello hello ẹ kó ojúmọ́. ojúmọ́ ayọ̀rẹ́ orúkọ yín bulẹ̀ da sí mú lérò ni. àdúrà wa gbà o. àmì sà. lọ́wọ́n adúró ti wá. àmì. àmì ṣe lásán. àmì ọkọ yín bulẹ̀ ti ń pè wọ́n. orúkọ tèmi ni chief olórí ọdẹ láti Rẹ́mọ ní Ṣàgámù. yes sir. èyí tẹ́gbọ́ alẹ́ mi ò gbìdọ̀ ọ̀rọ̀ ni. yes sir nínú ìta tó pé mo wọlé lẹ́nu mo ti ń gbìyànjú láti bí ọdún mélòó sẹ́yìn. Ah, ẹ káàbọ̀ sà. ṣe arákùnrin yẹn. yes sir ṣé mọ̀ pé ọ̀rọ̀ ìyá àti bàbá ò ṣe kọ̀yìn sí. bẹ́ẹ̀ni. gbogbo ẹni tó bá kọ̀yìn sọ̀rọ̀ ìyá àti bàbá ọlọ́mọdé kó padà dára ẹ̀ lẹ́bi. ìyá ni wúrà bàbá ni jíngí. bẹ́ẹ̀ ni òun ló ṣẹlẹ̀ sí arákùnrin yẹn. Hmm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ọkọ bá ti wà lákè tíyàwó bá ti wà lóko kì gbogbo ẹ̀ ló máa ń rìsọ́ọ̀tì síbi tó dáa. tọkọ bá wà lákè tíyàwó wà lóko. bẹ́ẹ̀ ọkọ wà ń kútu wenji tíyàwó wà ń káfà ń ṣà bẹ́ẹ̀ ni jíjí gbogbo ẹ̀ ló rìsọ́ọ̀tì síbi tó dáa ẹ wo ibi tọ́rọ arákùnrin wa jáde sí báyìí ah, hmm. bọ́rọ̀ àgbà bá ṣe láàárọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ o. Ah, wọ́n sì nífẹ̀ẹ́ ìyàwó wọn kì í ṣe pé wọ́n ń tẹ̀. ẹ nífẹ̀ẹ́ ibi ẹ máa gbọ́ ibi tí ìfẹ́ bá dé náà lórí yìí. Ah. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọlọ́mọ mẹ́ta ò bímọ ẹni bí méjì àgàn ló yà ẹni tó bí kan ṣe ó dàbẹ́ ẹni tí òbí rárá lọ́mọ má ṣe wá bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ́run yọ̀ǹda fún wa ọlọ́run àjẹ́ kó digba kó dirun mọ́ wọn lọ́wọ́ o. àmì kí nìkan wá ṣe báyìí. ẹ ṣe ibi tó kù sí yìí náà lẹ́nìkan ti sọ lẹ́ẹ̀kan yẹn. yẹsà ìyẹn kọmrẹ́dárì Àjàyí. bẹ́ẹ̀ ni kó wá ẹni tó máa jọ máa gbá báskẹ́tì bọ́ọ̀lù. bàbá Alhaji lọ yẹn láti Spain. ẹ tó bá ń gba tó bá ń gba ìlì ṣe bẹ́ẹ̀ kó gba kó ah, ni wọ́n wá ní bàbá wa gò nísìnyí pé irú ọjọ́ orí wọn. tó bá gò yẹn gan ẹ̀gbọ́n tó bá gò yẹn gan ló dáa jù. torí bó ṣe wà yẹn ọlọ́run jẹ́ kẹ́mi ẹ̀ ogun àmì tiwa náà ogun. àmì ìyàwó ò sí lọ́dọ̀ ẹ̀ sì ọmọ ti gbá ọ̀nà àti iléèwé lọ bí ìyá ọba ti láyé sọ̀rọ̀ ti bẹ́yìn yọ. àgàgà ńgbà tí àárẹ̀ tọ́tọ́ sàárẹ̀. ẹ ẹ ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ nìyẹn o torí ẹ̀rùn tó ń wà ń ta yóò ìsàṣọ ó ì jẹ́ o. lédè kan lédè kan sà mo ń gbọ́ o. mo ní léde kan kí ni ẹ fẹ́. ó sì ń dà ó sì mí ó sì ń lọ ó sì ń bọ̀ bó jẹ́ èyí tí ìyá ẹ̀ ti ń tì sí látàárọ̀ ọjọ́ tó ń yílẹ̀ ẹ̀ tó wà nítòsí wọ́n ìjọ ń gbá bẹ́ẹ̀ káàtì bọ́ọ̀lù ó ìlè gba abẹ kó ìdánlọ́mọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín àti irú ẹ̀ o tó yẹ kó ń gbà tọ́lọ́ máa gbà kó obí méjì papọ̀ obí mẹ́ta papọ̀. torí ẹ ẹ jẹ́ kájọ kíyè sára dáadáa o. Ah, ẹni lọ̀rọ̀ náà ń hello. yes sir mo ní ẹni lọ̀rọ̀ náà ń gbọ́ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni chief olóró ọdẹ rẹ́mọ láti Ṣàgámù. ó dà sá kẹ́ ẹ pẹ́ sá o ẹ ra sa. àdúrà wa gbà. tọkọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì bí ìlú gángan. hello. hello. mo lérò ìkànnì Fresh FM lẹ́wà yìí. hello. hello. ẹ mà káàárọ̀ o. orúkọ mi ni alaba sunmi láti wọ́ṣọ̀ sáyé. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ sá. lọ́kọ̀ọ́jú sunkún ìjì ayé hello. arákùnrin yẹn hello ma. yes sir arákùnrin yẹn. Eh. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ láti yẹn. yes sir. kò sí tó burú nú ẹ o. nínú èwo sà. ó wá ìyàwó mi. ẹ eh, wọn àní kọ́ mọ̀ wáyà wọn. torí irú ẹ̀ ṣẹlẹ̀ sí sàkà ní ẹ̀gbọ́n dáàdì mi. ok. nígbà tí ẹ̀gbọ́n dáàdì mi yẹn rìtáyà mm. age of sixty five mm. tó padà sílé mm. kò ní ìyàwó ọmọ kankan ò tẹ̀lé wá sílé. Mm dáàdì mi sọ fún mi pé kó pẹ̀lẹ́ o ilé tó wá yìí tó bá ní o máa dó sọ́dọ̀ àwọn ìyàwó àbúrò o máa máa rí ìwòsí o ṣùgbọ́n bàbá yẹn wá padà gbà ó padà ó bọ́ afẹ́ ìyàwó mi àwọn ìyàwó ìyàwó tó fẹ́ láti yẹn ó bí ọmọ mẹ́ta wọ́n sọ wípé bàbá sọ pé òun ti dàgbà pé òun ò lè ṣe nǹkan kan mọ́ pé òun ò fẹ́ wàhálà mo fẹ́ sọ fún yín pé ọmọ mẹ́ta yẹn wọ́n gírájúẹ̀tì Mm. ọkùnrin méjì obìnrin kan mm. tó jẹ́ pé àwọn mẹ́ta yẹn náà padà ṣe ẹ̀yìn bàbá kó tó dìgbà àwọn tó wà nílùú ìbò tó dé. so ọkùnrin yẹn kò sí tó burú nú ẹ̀ ilẹ̀ ò tí ì o. Mm, ilẹ̀ ò tí ì o. oòrùn tó wà lókè yìí ó ta sọ ọgbẹ́ ilẹ̀ ọkùnrin ò kì í ṣú o. ọ̀dà kò burú o. mo dúró lẹ́yìn. wàá tó ń sọ báyìí lọ bàbá jíde àlọ́ láti sọ báyìí. hello zero eight zero three two three two ten fifty nine hello. hello ẹ káàárọ̀. sà. yes sir. ètò múlẹ́rọ̀ rẹ̀ fresh fm lẹ́tí ń dá sí. yes sir. Um, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sà. Uh, orúkọ mi ni uh, ọlájúwọ̀n yẹ́kùnmí látẹ̀yìn girama. yes sir. níbi kọ́ lè rí sọ nínú ọ̀rọ̀ ẹ ni pé uh, kí bàbá yẹn kọ́ padà sọ́dọ̀ ìyá wọn kọ́ gbọ́ nǹkan tí ìyá wọn sọ fún wọn kí bàbá padà kọ́kán dúró kán mú èrò ìmọ̀ràn ya wọn lò àbí. bẹ́ẹ̀ ni ọmọbìnrin ọjọ́ títí yà ń tẹnumọ́ nǹkan pé kọ́fẹ́ dandan dandan kọ́fẹ́ dandan dandan ẹjọ́ ìtẹ̀ padà síbẹ̀ fún ìyàtí tó jábọ́ lómi ìnáwó. Ah. bẹ́ẹ̀ ni kọ́ńtà padà tó tó jábọ́ lómi ìnáwó rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ lẹ́kọ̀ọ́ tó wà lókè ní ìtàsọ́gbẹ́. kámọ́ wàrà ro kámọ́ rẹpẹtì. bẹ́ẹ̀ ni kámọ́ gọra wọn. bẹ́ẹ̀ ni. tọ́ ó wọ́n tètè ṣe kíákíá báyìí wọ́n tètè lọ fẹ́ ọmọ bẹ́ẹ̀ náà bá ń dúró dé léde wà London ń bọ̀ ń bọ̀ ń bọ̀ lágbègbè ẹ ẹ London ti jẹ́ pé àwọn ló ní àwọn obìnrin ló ní. ẹ ṣàìmọ̀ wípé ṣàìmọ̀ pé kì í ṣe pé wọ́n dẹnu ìfẹ́ kọmọbìnrin yẹn rí mọ́ọ̀sì mọ́tímọ́tìsì ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín. àǹfààní sí wàhálà yìí nígbà tí èsè gbèsè ni wọ́n kú ti mọra Eh, eh, eh, mathematics ni wọ́n làwọn máa ń kọ́ ọ tọ́ pé kò sí ẹ̀yà àmúdẹnu kọ́ nínú ọkàn àwọn rárá àwọn ò dẹ̀ ṣe rí. nǹkan tó sípò náà ni bí mathematics yẹn náà lọ gbà wọlé bó ni àwọn ẹ̀kọ́ ẹ̀gbà yẹn ń kọ́ sójì ń jẹ lọ́jà ọ̀dà ẹ̀kú ètò ẹ̀dà tó tó bọ̀. ọkùnrin ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sáà ẹ káàárọ̀ ọ̀rọ̀. ẹ káàárọ̀ salam kọ́ yìí mandela. hello mandela ni láti jerusalem. hello ẹ káàárọ̀ o. ọlá ìdákọ́lá láti ogunmáàkì. mò ń gbọ́ yín bọ̀dá kọ́lá. ẹ nǹkan tí ìmọ̀ràn tèmi lè gba arákùnrin ni pé kúkú ṣe sùúrù ara kó fi ẹ̀mí ara ẹ̀ balẹ̀. okay. kó máa gbàdúrà sí ọlọ́run kọ́lọ́run ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí màá sọ ni ọlá àtẹkọlá láti ogun ọdọ àbọ. ọdọ àṣà ẹ̀ṣẹ̀ mandala ó tún wá pè láti Jerusalem. wà á gbàgbọ́ mi àníyànjú ṣé bí lọ sọ pé tí bá gbàgbọ́ ẹrù ayé kò ní bá mi. wa ó ojú dá ayé ń three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine tó bá jẹ́ láti ilẹ̀ òkèèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. tẹ̀jíṣẹ́ ń wọlé pòròrò pòròrò lórí Facebook. hello hello ẹ káàárọ̀ o ojú máa yọ. Mandela àbí. Oh, shalom o Shalom o ojú òpó yẹn ló ń ṣe bákan ẹ káàárọ̀ gbogbo ilé ńkọ́ nílùú yín lọ́hùn o. Ah. Ah. ojú òpó ojú òpó yẹn ń rí bákan hello àgbọ̀yìn yé kò tó dáadáa hello? ẹ kú ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú ètò. ètò rẹ̀ ẹ̀yin tẹ́ fi ń wá sílẹ̀. ẹ̀yin dà. mo ti yín náà mo ti yín mo ti yín yín bọ̀lẹ̀ tí ń dá sí. ok ẹ àwọn méjì ló ń sọ mi. Ah, kí màmá kí a ti sọ pé ẹjẹ́ àárín yẹn ọmọlọmọ ń ó bí ọmọ ọmọ ọdún mọ́kànlélógún. kí bàbá yẹn máa tọ́jú ọmọ yẹn ọ̀sán yẹn ilẹ̀ ti ṣú. wọ́n ti lọ́wọ́ bímọ mi ọmọ tọ́jú ọmọ yẹn ọ̀sán yẹn ilẹ̀ ti ṣú. wọ́n bá bàbá ọmọ farúgbó ara tọ́jú ọmọ níléèwé. Hmm, ọmọ tọ́jú ọmọ yẹn ọ̀sán yẹn olówó ìyá yẹn pé ó ju ìgbà fún ọ tí ẹ bá ti ń bímọ àwọn náà ti lọ́ tọ́wọ́ yẹn bá ti ń bímọ àwọn náà wọ́n ń bímọ yẹn. bẹ́ẹ̀ ni àwọn náà ń bímọ yẹn ó dà sí àṣẹ sí. Ọlátúndé o. àtẹ̀jíṣẹ́ ẹ̀jẹ̀ ń ka díẹ̀ lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. mo tọ́lá ní rabi sọ́la. Adéníjì. kí n má ṣe mọ́. àbí Adédìjì Monsurat wọ́n pé kí arákùnrin yẹn ọlọ́rẹ̀ wá bóńkẹ́ kan wọ́n wá mọ́tò bóńkẹ́ kan kọ́ra ọmọ ọ̀gùn ẹ káàárọ̀ o weekend rẹ̀ àǹtí fún mi kọ́ yìí láti Glasgow. ẹ pẹ̀lẹ́ mà orí wà lálàáfíà orí bá ṣe àjẹ́ lọ ni. yes ma. àpíà ah, kí ló sojú òpó yìí. tẹ̀lé tẹ̀lé bàbá rẹ̀. yes sir. kò sí tó rọ̀ọ̀dì bá gba ìtàn sílẹ̀ ìgbẹ́ ìgbésẹ̀ ìgbà ilé ìgbó pàtàkì. Ah, àpíà kí là ṣe ojú òpó yìí ò tọ́. hello. hello. doctor. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ ayọ̀ rẹ o. orí ńkọ́ o. àlàáfíà lórí mi wà o. ọlá fatia látàgbé mi. ẹ mọ̀ ṣe wọ̀n rí orí. ẹ rí arákùnrin yẹn wọ́n ní tí àgbà bá rí ọmọdé bá rí kò lè ìyá yẹn ti sọ tọrọ fún láti lẹ̀. Hmm nígbà wọn dẹ̀ ti gbọ́n kò tí ì pẹ́jù fún wọn ebi wọ́n sì lè ń tugó dáadáa. wọ́n tu wọ́n náà bí wọ́n bá fẹ́ tugó bó láti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ lè tugó o wọn pa ẹniwé ẹniwé ọkùnrin ọmọ tọkùnrin bá ọkùnrin ọmọ pé ńgbà tí yọ ọmọ bọkùnrin ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin jọ́lá fatia ń tẹ́ fi ń jọkùnrin ọlọ́run mọ̀ bí ó fi sí kò dẹ̀ síbẹ̀ ṣe ní màmá mọ̀ bóyá ọkùnrin ọ̀dọ́ yín bẹ̀ yẹn ó sì. tí bàbá bá ti lè ń tan tí bá ti ń tan bílí dáadáa òtítọ́ bá sì ti wà ńlẹ̀ wọ́n lè rí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ tútù díẹ̀. ok. ó kàn jẹ́ pé tábà bá ti dàgbà ju ọ̀rọ̀ ọmọ wọn lè bímọ ṣùgbọ́n tọ́lọ́mù bá kọ́ pé àwọn náà gbádùn ọmọ wọn gbádùn ọmọ ṣùgbọ́n éèjì wọn yẹn káwọn ra wọ ọmọ kan káwọn náà mọ fi tàn bẹ́lẹ̀ ni wọ́n kò ti n tẹ́ sí ni pé kán wá ọkọ̀ bò ń kẹ́kàn rà á wọ́n máa sáfíìsì ẹ̀ ọ̀dà mo ti bọ́ ẹ ṣeun kò burú ẹ ṣeun. comrade olúgbóyè. ọ̀rọ̀ ọmọ tọ̀sọ́ lójú kan ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọ́n ní ìṣọkùnrin lọ́mọ yẹn ní ìṣobìnrin lọ́mọ kan ṣoṣo yẹn ni wọ́n ní kí wọ́n tètè advice ẹ̀ kọ́mọkọ wálé tàbí kọ́mọya wálé kó lè tètè bẹ̀rẹ̀ sí ni mọ́ kò yé yín kó lè máa release album kíákíá ọlọmọ wọn náà lọmọ tọmọ wọn bá bí ó tọ́ ni ọmọ ọmọ ẹni ọmọ ẹni níṣe táwọn tó wà ń bẹ̀ àtẹ̀jíṣẹ́ torí fóònù mi pelemọ ni. ẹnì yìí kí wa wọ́n ní orí àtọrùn ẹ káàárọ̀ orúkọ tàwọn ní ọládàpọ̀ òye wọlé. àgbàgbọ́ ẹrù ayé kò ní bá mi ìbọn ló wà ojú. wọ́n ní láti ọlọ́run ló gbọ́n wọ́n ní kí bàbá yẹn kí wọ́n wá ọkọ̀ bóńkẹ́ kan rà kí wọ́n sì máa rọra gùn jẹ́jẹ́ wọn. Adétúndé lójú kan ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. ọwọ́ rẹ̀ olùgbèjà. àǹtí Yọ̀mádé Fọláṣadé. wọ́n láwọn sọ̀pọ́ọ̀tì ntàlájì tó dá sétò láti Spain àwọn sọ̀pọ́ọ̀tì ntán wí. ìjì ayé. pé ká má tún máa fi arúgbó ara tó máa tọ́jú ọmọ. kò gbọ́dọ̀ gbé mi mọ́ bàbá mi mọ́. ẹ kú ètò ẹ kú ìdòdìmú láyọ̀ ní orí ọ̀bà wa àmì wọ́n ní ọmọ ẹyọ kan kì í ṣe àrùn o kí ọlọ́run bá wọn dá sí i ńlàdúrà tó kù kí wọ́n mọ̀ gbà Abe Joseph láti ìdí ayùn rẹ̀. ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi lọ bàbá mi mọ́. orí àtọrùn ẹ káàárọ̀ kí ọlọ́run wọ́n ní kí ọkùnrin yẹn lọ fẹ́ ìyàwó tuntun kí àgbà tó dé Táíwò Elégbèdé láti àwà Ìjẹ̀bú. ẹnìkan náà fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook akínọlá ló kọ wọn ń jẹ wọn ní ilé ọkùnrin yìí ṣú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ àkó ojúmọ́ fún mi náà kọ́ ló tún padà yìí nẹ́tíwọ̀kì yìí wà lágbára. ó lágbára èmi náà mò ń parapọ̀ ló ń bí. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan mà ṣe é gbọ́ mi. mo ń gbọ́ yín báyìí. mo ń gbọ́ yín mà. torí pé màmá ìyàwó wọ́n ti fi àyè sílẹ̀ láti ẹ̀kí láti ẹgbẹ́ fara dà ọ̀rọ̀ ẹgbẹ́ láti wọn lè lè sọ bàbá yẹn dàgbà kó tó mọ àwọn ìwà fún ìdílé ọmọ yẹn kò lè di ọmọ yẹn ó ń sàkóyè ti gbòmí kó o ti mú o ti bẹ̀rẹ̀ sí ìgbẹ́ yẹn. Ah! àbíà bá wọn nǹkan ṣe sí dákun màmá ẹ má bínú. Oh, oh, ẹ káàárọ̀ àǹtí fún mi mi ó ń ṣe bákan bákan àmọ́ ń gbọ́ yín o. olùkọ́ mi ní gbẹ̀ngàn má tọ̀ṣẹ̀ láti rúgbọ́n ẹrú ìdìgbà rò. ọ̀ya. ẹ kú ètò ètò náà máa tẹ̀síwájú kò ní kò ní parun. àmín àmín. ṣé ẹ rí tí mo lè ṣàlàyé lórí márùn-ún yẹn ni wípé tó bá ṣe wípé màá yẹn jẹ́ nìkan tó lówó lọ́wọ́ tó sì ń live convenient. yes. it's better kó fẹ́yàwó mi láti lè assist ẹ̀ wípé yìí kì í fi arúgbó tọ́mọ yẹn ṣe rí fẹ́ tí kò lówó tàbí ẹni tí ò jẹ́ èèyàn nìyẹn ẹ ń bá jẹ́ èèyàn yóò tọ́jú ọmọ dọ́jú alẹ́ ọmọ náà padà tọ́jú ẹ̀ ni ṣùgbọ́n tó yẹ kó sì ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́ ẹ tó bá fẹ́yàwó yóò lè tọ́jú ọmọ yẹn yóò sì lè tọ́jú ìyàwó ẹ̀ ìrànlọ́wọ́ nìyẹn fún o nítorí pé láti ní kọkùnrin máa dá nìkan gbé ní ọjọ́ ogbó bàbá ńlá wàhálà ni. Hmm. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ládùúgbò tó yẹ kó ràn lọ́wọ́ hmm. wọn ò ní lè ràn lọ́wọ́ torí pé wọn ò mọ bó ṣe bẹ̀rẹ̀ ìwé rẹ̀. Hmm. tó bá ṣe wípé obìnrin ló bá ń dá gbé ó rọrùn fún obìnrin láti ké sọ ọmọ kan ládùúgbò bóyá wá dẹran iṣẹ́ ìwọ ìjọba ń pọn mi wọn ò ní fojú pé èèyàn burúkú wò ṣùgbọ́n fún ọkùnrin ojú burúkú gbogbo wọn tó bá wà ládùúgbò bí wọ́n ti gbé jọ ń gbé náà fi máa wò ó sàn kó fẹ́ yàwó mi ní ìsìn tó lè bímọ mi fún tó jẹ́ pé òun lọ́jọ́ máa diriji lójú alẹ́ fún ìrànlọ́wọ́ nítorí pé ọjọ́ alẹ́ rẹ̀ kó lè dára. Hmm. ọ̀dà kò burú. hello. hello hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ọjọ́ kan pẹ̀lú ọ̀tá ni o ẹ̀dùnmífà adéníhìn láti ìlú ìṣọ̀rọ̀mọ. ok sir. àdùnmáìsì tí èmi lè fún ọkùnrin yẹn ni wípé kó jẹ́ kí ìyàwó ẹ̀yẹn kó kọ́kọ́ mọ̀. pé pé ìgbésẹ̀ tó wọ́n á lé rèé o kó má fi pamọ́ fún. Hmm. kó lọ torí bí ẹni tó sọ̀rọ̀ láti ẹni tó sọ̀rọ̀ tó bá jẹ́ ni pé ṣùgbọ́n ọjọ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ kó fẹ́yàwó mi ó sì bímọ. ó dà sáà ó dáa sá ẹ ṣe sá. ìwọ ló wà ojú rẹ̀ dá ayé pẹ́ gan mi. ìwọ ló wà ojú dá ọlọ́run bàbá. ìwọ ló wà ojú rẹ̀ dá. olúwa John olúwàfẹ́mi àbí àpíà. ìwọ ló sọ pé. ọ̀yà mi ń gíláàsì rẹ ní ikú alágbára. olúwa john olúwàfẹ́mi. ló sọ. yà mo rí dáadáa clearly. àgọ́ ẹ̀rọ. wọ́n ní kò sí nǹkan kan tó já orí ibùnú ọmọ kan ṣoṣo ní bíbí. ojú rẹ̀ dá. wọ́n ní àwọn nìkan ṣo lójú kan ẹ̀pà ojú kan èrè lọ́wọ́ bàbá àwọn wọ́n ní báwọn tẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ lórí ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook yìí wípé orílẹ̀-èdè Amẹ́ríkà làwọn wà o ní ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ láti kọ́lé káàsẹ̀ fún bàbá àwọn àwọn dẹ̀ ń tọ́jú ẹ̀ àwọn ń tọ́jú ẹ̀ bí ẹgbẹ̀rún ọmọ ni bíi pé igba ọmọ ni ló bí ni nítorí ìdí èyí sí problem kankan pé ó bí ọmọ kan. bọ̀dá olúwafẹ́mi olúwajọ̀hún olúwafẹ́mi ẹ ṣeun. ọmọlóge akínsàyà wọ́n ní kó gbìyànjú ẹlòmíì torí ọjọ́ alẹ́ Facebook náà wọ́n ti ń dá sí i àǹtí fún mi láti Glasgow bóyá kẹ tẹ́ntẹ́ ẹ fẹ́ sọ yẹn ṣọwọ́ sórí Facebook ká lè rí ìkà mo rí i pé ẹ ṣáà ń gbìyànjú láti pè Mandela náà láti Jerusalem ẹ tẹ̀ ẹ ṣọwọ́ sí Facebook àmọ́ ń tọ́ṣẹlẹ̀ tójú òpó yẹn fi lọ́pọ̀ lọ́dọ̀ yín bẹ́ẹ̀. ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kú ètò. ètò mọ̀rẹ́ ẹ̀ ṣe Gbẹ̀ngà Balógun rèé. Balógun rèé látòrílẹ̀-èdè Germany ẹ̀rù bọ́mọ balógun o. <laughs> ẹ̀rù bèmi náà ẹ̀rù náà bèmi náà. Ah, ilẹ̀ rúbà. ẹ̀rù ọbọ̀mọ àkànmú ah, rárá ẹ̀rù ọbọ̀mọ àkànmú. nígbà tí ń lẹ́bọ lẹ́rù àbí àlójókòó tì mí ọ̀rẹ́ orí sì ni mo save. ọ̀rẹ́ orí ọ̀rẹ́ orí <laughs> ẹgbẹ́ ìtọ́. ètò rẹ o ẹ bá wa dá sí o. ẹ jẹ́ má bèrè ìbéèrè tó kọ́kọ́ fẹ́ bèrè ìlú wo lẹ lóbìnrin yẹn wà. Ah, ẹ mọ̀ jẹ́ àṣọ olùṣẹ́ mọ̀ pé ètò yóò faramọ́ kájúwe délédélé bẹ́ẹ̀ yẹn hello sir ní lábẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà náà ni ló ti lọ níṣẹ́ ọba ló ti ń ṣiṣẹ́ ọba ló ti ń ṣiṣẹ́ ọba. sir ah, hello oh, gbẹ̀ngà gbójú facebook wọlé kí ló hello hello. hello ẹ káàárọ̀ o. làwa kazeem olóhùn obìnrin ló sọ̀rọ̀ láti ring road. gbẹ̀ngà balógun gba ojú facebook wọlé àgbọ̀jú dáadáa làwa olóhùn obìnrin mò ń gbọ́. ẹ kú iṣẹ́ pé tó. ètò rèé. ṣe rí wọn arákùnrin yẹn. yes. ẹ bóyá wọn láwọn láti lẹ. kí lẹ rí o. bí mo ṣe fojú wò ó. Mm. ọmọkùnrin ò gbọ́dọ̀ wà tó bá ti láwọn màmá lose àwọn a lot of things. kí lẹ rí tẹ fi gbabi gbogbo ìgbà tó ti wà ní kékeré àtàràgbìn yẹn gan ti jọ ń kọra wọn ní kìnìún yẹn kó ti máa kọ́kọ́ ro pété sílé kó tó bọ́ sí ìlú rẹ̀ dì. ẹsà ẹsà ẹsà ẹsà come again eh, come again ìpè gbogbo ìgbà tó ti ń kọ́ omidan ti student àdúgbò ní mọtimọtíìsì ní mọ̀ọ́sì. oko etílé gan lẹ́ẹ̀ kó kọ́kọ́ máa ro kò tó bá tẹ̀sẹ̀ tó tó mú ewúrẹ́ mọ́lẹ̀ fún wa tó gẹ̀ẹ́sì. ṣé ń lẹ fi pè wọ́n láhùn number two. ah ẹ̀yin ọ̀dọ́ nǹkan wò ládùúgbò yín pọ̀ ní tiyín o. tẹ́rí number two ma. Mm, yes sir. ọmọbìnrin ò gbọ́dọ̀ travel kí kọ́kọ́ wá wà lẹ́gbà yẹn ó ti pẹ́ jù. àwọn èèpẹ̀ pọ̀ náà ń bí twenty one years rèé. ah ma ó ti pẹ́ jù. wọ́n sì lọ ó kù forty years fún wọn lẹ́nu iṣẹ́ ọba. tẹ́rí ní ìsìn kò tí wàá sí late báyìí mm. kò wàá sí late báyìí tí wọ́n bá yẹ solution láti jẹ́ pé kán níyàwó mi sẹ́rí ìyàwó mi tí wọ́n bá ní mm. àfihàn sẹ́rí àdùn wà níbi ìgbéyàwó ni kí ọkùnrin àtobìnrin jọ máa wà papọ̀ tí ọkùnrin àtobìnrin ò bá ti jọ wà papọ̀ wọn ò lè rí àdùn ìyàwó àdùn ni pé àwọn méjèèjì wọ́n jọ ríra wọn all the time mm. òun ni àdùn ìgbéyàwó sẹ́rí tí ọlọ́run bá fi ọmọ sí àlùbáríkà ní sọ́tẹ́mà kò lè ní pẹ̀lú arákùnrin yẹn ó lè níyàwó mi kí wọ́n jọ máa gbé láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ìdùnnú àìmọye tó ti dàgbà jù báyìí lọ tó ń tọ́jú ọmọ tó dẹ̀ tún jẹun ọmọ mm. ní èjì tí wọ́n wà yẹn ni mm. ò sọ wípé wọ́n lè jẹun ọmọ wọ́n máa jẹ́ ìfọkànbalẹ̀ dẹ́ni wọ́n má dúró kò dìgbà bá tó wàásù fún wọn pé ọ̀dà Lawal Kazeem olóhùn obìnrin ó ti yé mi níta ẹ̀ sọ ó ti yé mi wípé ìlú ní obìnrin kọ̀ǹgọ́ lọ́kùnrin àbí gbọ́ káyọ̀ lásìkáyọ̀ ìlú lóbìnrin kọ̀ǹgọ́ lọ́kùnrin kọ̀ǹgọ́ la sì fi lùlù. sọ pé tí bàbá gbọ́rọ̀ mi àníyànjú tohib afọlárin facebook ní kí bàbá yẹn lọ fẹ́yàwó mi ó jẹ́. èkó ni bàbá mi ìbọn ló wà ọ̀nàrẹ́bù. ọ̀dà. níbo ló wà ojú ọ̀nàrẹ́bù azeez ní facebook ọlọ́lọ́mọ kan kúrò ní kí ló bí àdúrà ni wípé kí ọmọ kó ṣe fún wa kí iṣu ọmọ kó kó jiná fún wa jẹ ohun gbogbo wọn ló wà lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ mi adẹ́rẹ̀mí Ibrahim Àkànbí. ló sọ pé tí bá gbàgbọ́ ẹrù ayé kò ní bá mi. wọ́n ní kákùnrin yẹn wá ẹlòmíì tí ó fẹ́ ni o nítorí pé àdágbé àdásùn àdáṣe gbogbo ẹ̀ ó lè fa àìsàn ìfúnpá gíga. múlẹ́rọ́ lẹ́tọ̀ fresh one zero five point nine ilé orin ní challenge nílùú Ìbàdàn mo mọ̀ pé ni ó lọ̀rọ̀ náà sùn. kódà wọ́n fi síkà kan ṣọwọ́ sí mi ní WhatsApp báyìí síkà fífọwọ́ lẹ́rán wọ́n bù kẹ́díwọ́ báyìí ní síkà yẹn tó send àpẹẹrẹ pé hmm, ọmọ ọ̀gá o kí ni síkà yẹn ń sọ. hello hello ẹ ti wà ń bẹ̀ hello. olùgbèjà ọmọ mi rí òkun ayé ìjà. hello. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ sàn. ìṣẹ̀lẹ̀ bàbá ló ń sọ̀rọ̀ láti Jericho. yes sir. jẹ́rí bàbá yẹn táìmù sì wà fún un eh? wọ́n máa wulẹ̀ nípa wọn pín wọn ò tí ì wíìkì rárá wọn ò tí ì wíìkì àtọ̀ táìmù sì wà fún wọn. tọ́ bá sì bímọ kan lé ọmọ tó ti wà nílẹ̀ yẹn kò sí mi ò rò pé ìyàwó yẹn fẹ́ràn wọn tí ìyàwó yẹn bá fẹ́ràn wọn ni kò ní ṣe báyìí látijọ́ yìí kò kàn lè decide kó fi ọkọ sílẹ̀ kó máa lọ sí travelling ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá fẹ́ràn ọkọ ẹ̀ á fiṣẹ́ sílẹ̀ nítorí mm. ọmọ mm. á dẹ̀ jókòó di ọmọ àtọkọ mm. tó wà ní á máa manage nǹkan bá dé lọ́wọ́ ẹ wo bí ẹ̀yin tó bá yọ obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ kò ní gbọ́kọ jùlẹ̀ lásán ah, Táíwò Ọláṣekáyọ̀ ó mà díìpù gan gbọ́kọ̀jù ní òtútù kí babẹ́ ń baba ọmọ ọ̀sẹ̀ ọ̀dásùn àwọn ọmọ. wàá sọ pílòdì ìyàwó a nǹkan burúkú ni o. wọ́n ru ọkùnrin bẹ́ẹ̀ ta o. hello. hello. hello. ẹ̀yin ibi ẹ̀yin tẹ́ gbọ́ wá sílẹ̀ o. ẹ káàárọ̀ sir. hello. hello? ẹ sì wọlé dáadáa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀. apia hello hello sir ma hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. yes sir. yẹ́rì màràtí èmi ni tajudeen adéyẹmí ogun tọ́wọ́lé. láti. láti challenge láti oríta challenge. all right sir. yẹ́rì màràtí màá fún ọ̀rẹ́ mi yẹn. yes sir òun ni wípé kó lọ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó fẹ́ ṣe yẹn. irú kí ni ká sọ sí. màtí sàlá ni màá fi ṣe sampo. bàbá yín gangan. bàbá tó bí mi gangan màá fi ṣe sampo fún wọn. all right. tó bá jẹ́ pé bàbá mi ò fẹ́ di last wife tó fẹ́ ni. Mm. nígbà tí bàbá mi dé point tí kankan ò ṣe dáadáa tó grand ìyá jẹ́ ọ̀tá bàbá mi kú. Mm. honestly speaking kó lọ kó nǹkan tí màmá ẹ sọ fún yẹn kó lọ ṣe é kò tí ì dàgbà yóò jẹ wọn mọ. ẹ sà sọmọ tí dáàdi yín wá bí nígbà tí nǹkan rí bó ṣe rí yẹn ni ẹ ń tọ́ láti sọ fún wa pé. nǹkan tí mo sọ fún yín ni pé ọmọ tí bàbá mi bí ọmọ márùn-ún ni bàbá mi gbà lọ́wọ́ ọmọbìnrin yẹn. Mhm, lọ́wọ́ ẹni tí ẹ padà fẹ́ yẹn. yes ọkùnrin mẹ́rin obìnrin kan. éèjì wo dẹ̀ ń bàbá yín wà lọ́dún yẹn. bàbá mi wà ní about seventeen gbà yẹn. Eh, ní eh, at seventy wọ́n sì tún wọ́n sì tún ah, kai kai kai wọ́n tún ṣínà bolẹ̀. Ah, àwa èmi gan mo sọ fún bàbá mi pé kó má bí màmá kó tó ọjọ́ kan mò ń bọ̀ ọjọ́ kan mò ń bọ̀ láti sọ̀bẹ̀ mo wá wo bàbá mi lé tí a pé bàbá mi lóun fẹ́ wíwì ní ilé gbé bàbá mi lọ sórí pọtí pọtìgbà tóbi yẹn débẹ̀ ó gbé bàbá rí ìgbà tó bá gbé tó bá gbé ẹ́ńbílòpù ni. irọ́ ni o yes ó gbé bàbá sórí pọtí bí ìgbà tó gbé envelope ni kò mọ ipò gbé kankan bàbá dẹ̀ tọ́ dẹ̀ tó gbé sórí bẹ́ẹ̀dì wọ́n jẹ́ pé bàbá yẹn ọ̀kẹ́ obìnrin yẹn at that time ìyá jẹ gbogbo àwọn ìyàwó tí bàbá mi sápá pa gbogbo ọtí lọ ní ọkọ wọ́n ti bá ọmọ wọn lọ́nà. Hmm, torí ọjọ́ alẹ́ lẹ́yìn ṣe ní tọ́ba fẹ́ lòmí kò bá àdì. kó ṣe nǹkan tí màmá ẹ̀ sọ kó ṣe kó ṣe ó sì máa bímọ ó dẹ̀ máa ẹ ṣe mo dúpẹ́ yes sir àpíà wọn ìbò ní sùúrù wà débi egbò. níbo ló wà ojú rẹ. Adébísí Oyèbọ̀dé wọ́n ní máa yẹn wọ́n ló nífẹ̀ẹ́ wúmà yẹn wọ́n ní ṣùgbọ́n wúmà yẹn wọ́n nífẹ̀ẹ́ iṣẹ́ ìtara tiwọn. ṣèbí wọn ló sọ pé simple arithmetic ni. ọ̀rọ̀ mi àníyànjú. kí a máa lọ. ìwọ ló sọ. bá a ṣe ń tẹ àtẹ̀jíṣẹ́ sọwọ́ ní Facebook mò ń rí. ayé kò ní gbà mí. ìyàn tó ń pè é wọlé náà gan-an. àwòjú. àfẹ́ dẹ́nìkankan lágara. ayé ń bẹ́ẹ̀ lọ mí. ojú ti fóònù mi gan-an ó kún bàbí. àtẹ̀jíṣẹ́ ń gbé àtẹ̀jíṣẹ́ pọ̀ ni. arákùnrin tọ́lọ̀rọ̀ bọ̀dá orí nínú ilé tẹ́ ẹ ti wá gbé ọ̀rọ̀ wá fún wa. ìdánwò rẹ o ọlọ́run. mo mọ̀ pé ẹ ti gbà kan múnú gbogbo ohun tí ẹ ń wí ayé ọkọ̀ sí yín ẹ o. rẹ o ọkọ̀ yìí sí yín o. ọmọ mi rí. ara yín pa. ayé ìjà oorun sókè. ẹ fàdúrà kún ẹ ọba fi yóò táwọn mùsùlùmí ti wí ní ìdí náà sọ̀rọ̀ ń ta lẹ́sítà kí ọba afinimọ̀nà lọ́lúwa. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ o ọlọ́run bàbá ayé mi dọ̀wọ́. kílẹ̀ yín náà bò má bí aṣọ. ẹ pé bíi dán lórí báyìí ń sìn. ogun tó dàbí òkè. Okay mountain tó dàbí hill níwájú nígbà ya bọ̀dá orí tó gbé ọ̀rọ̀ wáyé ẹ̀ríkọ́ ti rọ̀ wẹ̀jẹ̀ ó ti wálẹ̀ dẹ́dẹ́dẹ́ ó ti balẹ̀ dẹ́dẹ́dẹ́ ìṣòro ti di pẹ̀tẹ́lẹ̀ àbí báyìí àbí báyìí nísìnyí àwọn èèyàn ti wọ́n ti tọ́ wọn sọ́nà àwọn èèyàn tí ó tọ́ sọ́nà ń bẹ níbí yìí ó gba àwọn mọ̀lẹ́bí múlẹ́rọ́ ń bẹ níbí yìí kílẹ̀ yìí náà bò má bí aṣọ kílẹ̀ dé mọ́ra kí lẹ̀ ń bá yí kí lẹ̀ ń fomi lò àdárò àdárò àdárò kárò sùn kátúnjí kátúngbé tí fàṣàgọ́ ara ọ̀dà o àdárò mọ́ra làrùn pa o èmi pamọ́ ń pa fínfín ni àrùn wí ọba ti fi hàn dẹ́njù ọlọ́run ńlẹ̀ kọ́ ọ máa kọ́ gba òmìnira ìní okọ̀ tó ń jẹ́. Ọlátúndé ètò múlẹ́rọ̀ ń kàn ní fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn torí àtọ̀run wà fún yín sẹpẹ́sẹpẹ́ kàní fresh fm wà fún yín sẹpẹ́sẹpẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n wà fún yín sẹpẹ́sẹpẹ́ èyí náà fẹ́ jẹ́ ká mọ̀ ń tẹ̀ ń là kọjá nínú ilé yín pẹ̀lú ọrùn yín tọ́jẹ́ yàwó àbí pẹ̀lú orí yín tọ́jú ọkọ yín ẹ lè pe orí lọ́dọ̀ tèmi ń bí orí tèmi lórí afẹ́fẹ́ ẹ lè pè é sójú òpó tiẹ̀ zero eight zero three three àbíyà ọ̀rọ̀ wa rán létí. zero eight zero two three three three one six one eight. mo dúró lé. wà ní ìmọ̀ kọ́. zero eight zero two three three three one six one eight. lẹ́ẹ̀fì pé ìlúmọ̀ká pírẹsẹ́ńtà sọ̀n tí ó ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ yín fún. mo máa dúró. ẹ fẹ́ pè mí ọrùn rẹ̀. Dr. Olutayo Faleti yèyé agbẹ́dẹ́gbẹ́yọ. zero nine zero one seventy six five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven bó jẹ́ whatsapp ní déédé bó ṣe pípé ní déédé àbí zero seven zero five nine five nine five nine zero five. bẹ́ẹ̀ sì fẹ́ wá bá wa lálejò ọjọ́ monday àtọjọ́ wednesday ni méjì sí mẹ́rin ìrọ̀lẹ́ monday méjì àbọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ wednesday ẹ sì tún lè fìwé ṣọwọ́ ẹ má ti jó ọ́ títí ọjọ́ mẹ́jọ táàmù tuntun wá fún yín lórí ètò òmúléró Táíwò Ọláṣẹkáyọ̀ ikú alágbára ọ̀rẹ́ orí. mú ìwà kí n sọjí àpíà kù ṣe o ìbùkún rájí kù ṣe o ẹ fi ayọ̀ àtàláfíà láàfin pàdé tó bá di ọjọ́ mẹ́jọ aládùúgbò yẹ ìdọ́là ròyìn ajá àbálẹ̀ ń bọ̀ ní kelewu kelewu Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ire o. above twenties ẹ má yí lọ sùn kò síjọ tí kò sí Hannah brothers kò síbi tí kò sí Hannah brothers àti dáhùn mọ̀ nìkan ló lè jù ṣọ́ra àmọ́ tọ́lọ́run bá fún ẹ mú ọmọ ẹ̀mí gbọ́n o tètè pariwo síta kò ṣe brọkọ́lá ẹ má bà gospel jẹ́ brọkọ́lá ẹ má bà yẹ̀mí jẹ́ lọ ẹ̀gbọ́n kọ́ńtúzà yìí it's above twenty ẹ má yẹ lọ sùn kò síjọ tí kò sí Canal Brothers kò sẹ́ni tí kò sí Canal Brothers àti dáhùn ìkan ló lè ẹ má bàgùn jẹ́. fellowship kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ opportunity ni fún Ghana brothers ìdèwò náà lọ ń fọ̀ lórí bẹ́ẹ̀dì tetra proto sulfate six acid ṣọlọ́run lè tó yẹ ni ẹ lé wọn síta gbangba ìbùrọ̀ kọ́lá ẹ má bà gọ̀sùn jẹ́ làkọ́lá ẹ má bà yẹ̀mú jẹ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n come ẹ̀yìn tí ní jẹ́sà bọ́ọ̀ twenty ẹ má yẹ lọ sí kò síjọ́ tí kò sí brothers kò síbi tí kò Banana brothers àti dáhùn nìkan ló lè fi ṣọ́ra àmọ́ tọ́lọ́run bá fún ẹ mú ọmọ ẹ̀mí gbọ́n o tètè pariwo síta ṣe Broncola ẹ má bà gospel jẹ́ Bọ̀dá Kọ́lá ẹ má bà yẹmi jẹ́ tẹ ó mọ àti ìyànà broda kọ́lá tẹ ń wò kó bọ́n nege ni ó kàn fẹ́ fi yín jayé ìfọ̀rìn ṣètò owó ọwọ́ ẹ̀ tàbí ìtàlẹ̀ ìrọ́pá ń sá kí wọ́n tó sọ ayé yín dà pẹ̀rẹ̀ àjàṣẹ́ sísítà ẹ̀ fárígá fún bùrọ̀ kọ́lá pé kó má bà jẹ́ kọ́lá kọ́lá. ṣàtẹ̀gbà torí inẹ̀kù ó ti mánátọ́mì wọnú ìṣirò jáàmù jáàmù ló dá ìsìlẹ̀ part of the body nínú máàsì sójọra wọn mọ́mí ẹ̀ ò fura ìbùrọ̀ kọ́lá tó fẹ́ báyé àwọn ọmọ wa jẹ́ ẹ̀dá kọ́lá ẹ̀ má báyé ìlú jẹ́ ọ̀nà ẹ̀kọ́. lọ́sì kọ́ kana, private hospital ṣọ́ra àwọn yẹn kò gbóró àwọn làbúrò tètè payọ̀ síta ṣe rọ́kọ́lá ẹ má gbàgbó jẹ́ ọjọ́ tó kọ́lá ẹ má gbàyẹ̀ lọ́dá tó wà ní gáràjì ẹ̀gbọ́n mi ọjà tẹ́ra yìí yóò pé fọ́tì náírà ó dago mẹ́sàn-án alẹ́ kó tó gbowó ẹ̀ ó tún débẹ̀ tán ẹ mú tóun ẹ̀ lò ṣọ́ọ̀bì ṣe yí ni rọ̀kọ́lá ẹ̀ ń bàgọ́ jẹ́. bọ̀dà kọ́lá ẹ̀ má bàyẹ̀ jẹ́. ókè bọ̀dà kọ́lá ẹ̀ padà lẹ́yìn mi. bọ̀dà kọ́lá ẹ̀ má bàyẹ̀ jẹ́. bíìsì ẹ má kọ́ lù mọ́ ẹ fi mí sílẹ̀ ọmọdé mo jẹ́. bọ̀dà kọ́lá má bàyẹ̀ jẹ́. because mo yàn yín lágbà ìsà ẹ wá di destroyer sínú ayé mi kí ló dé. má ẹ̀rù jẹ́. Tebatex bẹ̀rẹ̀ gbogbo ṣọ́ọ̀ṣì ni máa sọ fún. Sọ̀dà kọ́lá ẹ má bàyẹ̀ ẹ wù ú. Bẹ́ẹ̀ roníṣẹ́ wa gbogbo ará àdúgbò ló máa dá sí i. Sọ̀dà kọ́lá ẹ má bàyẹ̀ sí i. Bẹ́ẹ̀ láyà líle, ọ̀bẹ tá a fọwọ́ sí i. Bẹ́ẹ̀ jọ wí. Sọ̀dà kọ́lá ẹ má bàyẹ̀ mi jẹ́. Òkè tẹ bá kọ́ tẹ ìdáwọ́, ayọ̀ búrọ́dà kúrò, ẹ̀ẹ́dì kọ́lá. Kọ́láwọlé Abánijẹ́. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà pẹ̀lú bó ti jẹ́ pé ìlú ìbàdàn ti di hotcake ìdígan nìyí tí iléeṣẹ́ dollar construction ṣe ṣe àgbékalẹ̀ dollar estate ilé tó tó ní ọgọ́rùn-ún márùn-ún one oh five unit of houses tó wà lágbègbè ìdíṣin ní jericho nílùú ìbàdàn pẹ̀lú two thousand square meter ẹni tó bá rà nínú two thousand square meter yìí fúnra yín lẹ́gbẹ̀ẹ́ design wa seven hundred square meter ilé ìtàfilẹ̀ kọ́ five bedroom duplex pẹ̀lú swimming pool wọ́n tún ní six hundred square fún four bedroom duplex àti four fifty square meter fún three bedroom duplex láti mú àrà tuntun dé bábà tí ń ṣokòwò títalé nílùú ìbàdàn bí wọ́n ti ṣe ṣe àwárí iná eléyìí tó tó mẹ́gà mẹ́gáwàtì mẹ́ta fúnra lára wọn sínú dọ́là estate wọ́n tún ní ìtànsán òrùn ìyẹn five hundred kva solar ẹ̀rọ múmáwòrán ti sọ̀ni lọ́wọ́ sọ̀ni lẹ́sẹ̀ sixty three point of cctv camera àtàwọn ọ̀kadà tí ó mọ lọ́mọ bọ̀ power bikes patrol ní dollar estate àwọn yàrá wa kan jàn bí ilé ọlọ́ba bákan náà láfẹ́fẹ́ gáàsì ó tún wọlé ẹnìkọ̀ọ̀kan tààràtà pẹ̀lú omi tó ṣe é mu ẹ kàn sí dọ́là construction lónìí lójú tọ̀nà www.dollarconstruction.net tàbí kẹ́ pa àwọn zero eight zero nine zero eight two one four five zero. Uncle Dentist, can be cavities and how colgate take they protect my teeth from cavities? shey they use comfort? No dear, na hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate. Because Colgate locks calcium in. Yes, sir. Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Some people have that special phone number. Sometimes it's the first number you ever had, or that number that rhymes with your birthday, or the number that your first girlfriend, Titi, gifted you. Hmm. Now, imagine having that number taken away from you and giving to someone else, all because your line was inactive. Oh no. Oh my. Such painful stuff. But guess what? With Glow Always On, that won't happen because for just 500 naira, you stay connected to the Glow network even if your SIM is inactive. Now you can really rest easy and never worry about any of that because Glow Always On will keep your phone number for you. Just dial star 777 hash and select Always On to subscribe. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Moronu, ronú oore rẹ lórí ayé mi, mo sọ wípé ṣé. Mo ronú rẹ lórí ayé mi, mo sọ wípé ṣé. Mo